ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ọwọ́ ni kílẹ̀ ń bí mi wọn wà jihad sí jihad náà nǹkan anabi ni àti jihad náà àyàfẹ́ ń báyìí lọ sí jihad tatan jihad kí ni o jihad tatan kí ni jihad tatan ń gbàdọ̀ fẹ́ lọ ìǹtẹ́ ń pè ní jihad wọ́n ní ẹnìkan kọ̀ bọ̀rọ̀ kírun mọ́ ẹ máa jáwọn ilé àwọ̀ lápẹrẹ bákan náà ẹ ń bá tinú gbọ̀n ẹsẹ̀ kí ni o ẹ fi kara ń fọ́ fá irùngbọ̀n rẹ̀ àwa dáhùn pé kó burú ẹ bá mú wa ń kọ̀ ọ̀kan bá nínú wọ́n lè sóyin gángọ́ àwọn onírùngbọ̀n tiẹ̀ yàtọ̀ irùngbọ̀n tí yìí mi àṣẹ tiẹ̀ máa ń dẹ́n sọ irùngbọ̀n tiẹ̀ kí ni o ọ yàtọ̀ ọ̀dà. Ànábì ní tó ń tọ̀ wá lọ ta gbogbo dúkìá rẹ̀ torí wípé ó fẹ́ kọ iná látàyé gbóhùn fẹ́ wọ̀ ọwọ́ akọ́mọ kó yàwó kó nǹkan kan lọ wọ́n wá pa sójú ogun wọ́n gba gbogbo dúkìá rẹ̀ àti dúkìá tẹ̀mí kò rí nǹkan kan mú bọ̀ Ànábì náà ń ba lè ṣe bá ń fọ́ náà ló tó ẹ̀ ń tọ́ bá yan náfìlà lásìkò yìí òun ló lè tó ẹ̀ ń bá gbáwẹ̀ lásìkò yìí